ẹ kò gbàgbé ibi tí a fẹnu ìtàn wòlíì Samuel bílẹ̀ wùdú sẹ́sẹ̀ ọ̀ṣọ́fà ìyẹn olùdásílẹ̀ ìjọ Celestial Church of Christ káàkiri àgbáyé ṣé ẹ kò gbàgbé ibi tá a fẹnu ìtàn náà gúnlẹ̀ sí lọ́sẹ̀ tó kọjá ibi tí àgbà wòlíì tó ti fẹ́ lọ ra igi gẹdú tó wọ ọkọ̀ ojú omi ṣùgbọ́n tí ọkọ̀ ojú omi dànù tí wòlíì Samuel ọ̀ṣọ́fà tó sì wọnú omi lọ ibẹ̀ la fẹnu ìtàn ìgúnlẹ̀ ìlú ti bẹ̀rẹ̀ sí ní máa gba oríṣiríṣi àdúrà ṣùgbọ́n kàyéfì ńlá kan máa ṣẹlẹ̀ o láti inú omi lójijì ní àgbàránṣẹ́ ọlọ́run yìí ló máa bá ara rẹ̀ nínú igbó kìjikìji igbó tá à ń wí yìí igbó tí àwọn ẹranko búburú àwọn ẹranko láńlá àwọn ẹranko tó lè gbé èèyàn mì láàyè inú igbó tí wọ́n fi ṣe ibùgbé ìní wòlíì samuel bílẹ̀wù joseph ọ̀ṣọ́fà má ti bá rẹ o báwo ni wòlíì bílẹ̀wù joseph ọ̀ṣọ́fà ṣe bá rẹ ń bẹ́ kò yí òun náà níṣẹ́ ló ń wò lẹ́sẹ̀kẹsẹ̀ ni bàbá yìí ló bẹ̀rẹ̀ sí ni máa wá ọ̀nà tí yóò gbà tí yóò fi jáde sáàrin ìlú ṣùgbọ́n o odidi wákàtí ọ̀pọ̀lọpọ̀ wákàtí wòlíì Samuel Bídèwù Joseph Ọ̀ṣọ́fà kò máa rí ọ̀nà àbáyọ kò rí ọ̀nà kankan tó jáde kúrò nínú igbó yìí bí àgbà wòlíì ṣe gba kámú rèé o ó gba kámú pé inú igbó lòun á máa gbé títí títí tí hmm. mọ̀ wípé kò sólóúnjẹ kò sí nǹkan kan nínú gbótàwí àwọn ẹranko ló ń gbé bẹ̀ ebi ó mà fẹ́ yọ ojú wòlíì Samuel ìbílẹ̀ ìwò ojú sẹ́fà sọ́fà o kò sí nǹkan kan tó fẹ́ jẹ àwọn ẹyẹ àṣá tí wọ́n máa ń ya ìgbẹ́ ó ní ìgbẹ́ wọn mà ní wòlíì Samuel ìbílẹ̀ ìwò ojú sẹ́fà sọ́fà mà ló o nínú ìgbẹ́ àwọn àṣá yìí èso kan wà ń bẹ̀ tó ṣe é jẹ díẹ̀ èso àràsà ni wọ́n máa ń pe èso yìí èso yìí ni àgbà ìránṣẹ́ Ọlọ́run yìí máa ń sà nínú ìgbẹ́ ẹyẹ tó máa ń jẹ tó bá tún ti tọ́jọ́ bá po firi tó òun rọlẹ̀ Samuel Bílẹ̀wùdù sẹ́ ọ̀ṣọ́fà á tún wọnú igbó lọ á máa wá àwọn ìbẹ́pẹ láti jẹ ó lè rí ètò ti gbó ó lè rí ètò tí ì gbó ìyẹn ìbẹ́pẹ tó pọ́n àti tí ò pọ́n ìní bàbá yìí máa ń jẹ ẹ̀gbọ́n dáadáa o ìbẹ́pẹ tó gbọ́n àti tí ò pọ́n pẹ̀lú àwọn ìgbẹ́ ẹyẹ àṣá tí èso àràsà ń bẹ́ẹ̀ nú ẹ̀ ìní wòlíì Samuel Bílẹ̀wùdù sẹ́ ọ̀ṣọ́fà ìlú máa ń jẹ nínú igbó báyìí ni bàbá yìí ló bẹ̀rẹ̀ sí ni máa kọrin inú gbóhùn nìkan là á máa gbàdúrà gbogbo àwọn àkọsórí ẹsẹ̀ bíbélì táwọn adarí ìjọ mẹ́tọ́dìsì ti kọ nígbà tó fi ń kọ iṣẹ́ olúwa lábẹ́ wọn gbogbo ẹ̀ ló ń kà kò sálábàárọ̀ kò sálájọsọ òun àtàwọn ẹyẹ àtàwọn ẹranko búburú ìlú wà nínú igbó yìí lọ́jọ́ kan ìṣẹ̀lẹ̀ ńlá méjì kan mà ṣẹlẹ̀ o tí gbogbo àwọn ọmọ ìjọ Celestial Church of Christ ò lè gbàgbé nù tán wọn kódà ká ní bàbá ọ̀ṣọ́fà náà wà láyé bàbá náà ò lè gbàgbé ìṣẹ̀lẹ̀ méjì tá a fẹ́ gbé yẹ̀wò yìí o ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ nú ìṣẹ̀lẹ̀ iná rèé o lọ́jọ́ kan òjò ńlá kan ló máa rọ o òjò tá à ń wí kó tó rọ̀ ó ṣú dẹ̀dẹ̀ ó dàbí pé ọ̀sán lòru òjò yìí bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò yìí rọ̀ rọ̀ rọ̀ rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní pa wòlíì Samuel bílẹ̀wù Joseph ọ̀ṣọ́fà nígbà tí òjò pa bàbá yìí tí gbogbo aṣọ ẹ̀ tutù ó rí igi kòkó ńlá kan bàbá mà lọ sásábẹ́ igi kòkó yìí o kàyéfì ńlá kan ló wá jẹ́ pé bí wòlíì Samuel bí léwu Joseph Ọ̀ṣọ́fà ṣe sá sí abẹ́ igi kòkó yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ní odò òdi ara ẹ̀ mọ́ o inú ẹ̀ dùn bó tilẹ̀ jẹ́ pò tútù mú tó ń gbọ̀n ṣùgbọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ó bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo inú ẹ̀ dùn pé igi kòkó lásán tó ń mọ̀ pé lè dáàbò bò ń lọ́wọ́ òjò ńlá náà ó lè ṣe iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ àsìkò tí bàbá wòlíì Joseph Ọ̀ṣọ́fà tó ń gbàdúrà tó ń kọrin yìí ìlú tó ń wòye sí gbogbo nǹkan tó ń lọ tó dẹ̀ ń wòye ọjọ́ tí yóò jáde kúrò nínú igbó kejìkejì ìṣẹ̀lẹ̀ kejì ọjọ́ kejì ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ kejì tó dùn ìrọ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ kejì náà ìṣẹ̀lẹ̀ ńlá kejì tá a fẹ́ sọ ń pa ìmọ̀ àṣẹlẹ̀ o níṣe ni ọ̀sán má dédé dòru o tí òòrùn tó wọnú òṣùpá tí gbogbo òkùnkùn ṣú ẹ̀rù bà wòlíì Samuel Bílẹ̀wù Joseph Ọ̀ṣọ́fà irú kí lè yí kí láti ṣèyí sí níṣe ni bàbá má kúnlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa gbàdúrà bẹ̀rẹ̀ sí ní porúkọ Jésù pé kó lu aṣàánú òun nínú ogbó kìjìkìjì tó ń déédéé bára òun yìí àsìkò tí wòlíì Samuel Ṣọfà tó ń kọrin tó ń gbàdúrà ìlejò ńlá kan máa yọ sí o ejò paramọ́lẹ̀ bí bàbá ṣe rí ejò paramọ́lẹ̀ tó pariwo kò pẹ́ ìlú tó rí ẹranko àyá kan o ṣe ẹ̀mọ ẹranko àyá èyí tí wọ́n ń pè ní chimpanzee ìyẹn ni bàbá Joseph Ọ̀ṣọ́fà máa tún rí inú igbó o kò pẹ́ ẹranko àyá yìí ó má sọ̀rọ̀ o ẹranko àyá má sọ̀rọ̀ lọ́jọ́ tá à ń wí yìí o ẹranko àyá ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù ṣe sọ̀rọ̀ nínú bíbélì ẹranko àyá má sọ̀rọ̀ fún wòlíì samuel bílíìbù joseph ọ̀ṣọ́fà hmm, ẹ̀yin ọmọ yorùbá tòótọ́ tó ń gbádùn tẹlifíṣàn yìí gbogbo ẹ̀yin ọmọ ìjọ celestial church of christ káàkiri àgbáyé gbogbo ẹ̀yin ọmọ yorùbá tòótọ́ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà lápapọ̀ kí ni ẹranko àyá kí ló sọ fún wòlíì samuel bílíìbù joseph ọ̀ṣọ́fà hmm, ọ̀rọ̀ kì í síbẹ̀ ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fún ìdáhùn sí ìbéèrè yìí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má ṣe gbàgbé o ẹ jẹ́ ká máa darapọ̀ ká máa subscribe mọ́ tẹlifíṣàn yìí kẹ́ ẹ sì máa pín kiri kí gbogbo àwọn èèyàn lè máa jàǹfààní ẹ̀ bóyá ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ àbẹ́ ẹ̀yin fẹ́ polówó ọjà yín kí gbogbo ayé rí àbẹ́ ẹ ní ìmọ̀ràn tàbí ohunkóhun tẹ́ ẹ fẹ́ bá wa sọ nílé iṣẹ́ tẹlifíṣàn yorùbá tòótọ́ tó tún ṣe ìwé ìròyìn yorùbá tòótọ́ tó ń jáde ní gbogbo ọjọ́ ajé monday lórílẹ̀‐èdè nàìjíríà ẹ pè wá sórí zero eight zero fifty two zero zero nine four two seven lẹ́ẹ̀kan sí zero eight zero five two zero zero nine four two seven títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a ó tún máa pàdé ilé òní ń lé wa ọ̀nà òní ń nà wá ó dàbọ̀.